الحمد لله أطرفوا لهم وباوا الذي جعل لكل بلاء مخرجا وبطي وفواني أبايو lérí gbogbo àwọn àdánwò tó bá kàn wá kò sádánwò kan tọ́lọ́mọ fi ń kan yà tọ́lọ́mọ ti ṣàlàyé àbáyọ rẹ̀ sínú alukoran àtàdísà nàbì ìṣòro tí máa ń kan yà ní ayé níta ṣe tí ìṣòro náà fi kú ọ ọlọ́wọ́n bá a láà ó fi sínú alukọ̀ránì ó sì fẹ́ràn ànábì ọba tó wá sí báyìí yóò dàka dúpẹ́ fún ọlọ́run ọba náà wasalaatu wasalaamu alali mabaafi rahmatan lil alamin ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run oná lànàbí wa muhammad ẹni agbẹ́dìde kọ́mọ jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé ànábì àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn wa ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ àdáwò àtàbáyọ̀ èyí tá a fẹ́ gbéyàwó lẹ́ni òun náà ni àlìjálíbú wa àmàlùhù wọ́sífàtú eh, ahlihi jálàbí iṣẹ́ jálàbí àwọn tí wọ́n ń ṣe jálàbí bó o láṣẹ mọ̀ wọ́n àwọn wo ni wọ́n ń pè ní oníjálàbí ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn wa àlìjálíbú ìtumọ̀ gangan nínú èdè òun náà ni pé kágbà nǹkan ọjà lábà yẹjìlíbù àwọn fàtìmá ká gba nǹkan ni wọ́n ń pè ní ọjà lába àmọ́ wá da àlìjálìbù yìí èyí àmọ́ ń dà pé nínú èdè tiwa fáwọn àáfàá tí wọ́n mú ẹbọ mọ́ ìṣègùn ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́sẹ̀ tó lọ yìí pé ìṣòro ń bẹ ìṣòro ń bẹ ní ayé lóòótọ́ àmọ́ lọ́wọ́n bá a lá inú àánú rẹ̀ ni pé ó ṣàlàyé àwọn nǹkan tá a máa ṣe tí ìṣòro náà fi lọ gbogbo àwọn anábìyàn ọlọ́wọ́n ọba tó fi ìṣòro kàn ọwọ́ sàlàyé tí wọ́n ṣe tí ìṣòro wọn fi lọ ẹni bá ní ọ̀sádàwò nílé ayé à ń tara wa nù bádà ọba ti wá dé ìtókùn ní ká padà sọ́dọ̀ ọlọ́run ọba tọ́kádàrà àdánwò yẹn náà tádà ọba ti wá dé ìtókùn ní pé káwa lọ́nú ẹ̀sìn wa ní ti ń ṣẹlẹ̀ sí wa yẹn ìkílẹ̀ ẹ̀sìn wa ní ká ṣe a ní lọ́nú ẹ̀sìn ìbọ̀rìṣà a sì ń lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì nítorí pé ìgbàgbọ́ nínú ọlọ́run ọba òun náà ní àkọ́kọ́ òpó Islam òun náà ni tó sì tóbi jù nínú táàfin jẹ́ mùsùlùmí tóun bá ti yẹ gbogbo tá à ń ṣe kò ní ìtumọ̀ máa wájú ọlọ́run ọlọ́run sì sàlàyé fún wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde ní muslim àkọ́kọ́ òpó ẹ̀sìn yẹ òun náà ni al-imanu ìní ìgbàgbọ́ nínú ọlọ́run bí ṣòro bá wá dé á wà padà sọ́dọ̀ ọlọ́run nítorí pé òun nìkan náà ni àbáyọ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìgbàgbọ́ ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni kí kéèyàn gba ọlọ́run gbọ́ dénúdénú kéèyàn sì máa sin ọlọ́run pẹ̀lú ìkíláàsì pẹ̀lú àfọ̀mọ́ fọlọ́n nìkan lẹ́yìn náà bẹ́yìn bá níṣòro kéèyàn máa lọ́dọ̀ ọlọ́run ìpè kọ́lọ́run mú ṣòro náà kú òfun yàn lọ́lọ́run fi ní ìyá kaná abudu ọ̀ ìyá kaná stein ẹ̀yẹn ní eré ẹ máa sọ pé wọ́lọ́run nìkan lá máa sìn ìyẹn tá a bá sì níṣòro ọ̀ ìyá kaná stein ọ̀dọ̀ rẹ̀ lá máa wá bàyọ̀ wá a máa ṣàdúrà a máa bẹ̀wọ̀ ọlọ́run kó ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá ní sọ̀rọ̀ èèyàn wà á máa bẹ ọlọ́run yóò máa ṣàdúrà bẹ́ẹ̀ bá ní sọ̀rọ̀ èèyàn máa ṣe sàrà bẹ́ẹ̀ bá ní sọ̀rọ̀ èèyàn máa bẹ àwọn èèyàn ládùúà kan bá wọn ṣàdúrà nílànà súnà láfi ní nílẹ̀ yorùbá yìí táwọn wà yìí tí mùsùlùmí bá ti ní sọ̀rọ̀ ọ̀dọ̀ àfáà náà lọ yẹ kó nítorí pé àfáà náà ni eléri ẹ̀sìn rẹ̀ kò dáa kó lọ́dọ̀ bàbá aláwo kò dáa kó lọ́dọ̀ àwọn eléri ẹlẹ́sìn míì nítorí pé ìdíyẹn gbàgbàgbọ́ ibẹ̀ náà lọ́yẹ kí èèyàn wá bàyọ̀ sí àwọn èèyàn mẹ́ta lọ́wọ́ wà láwùjọ wa táwọn èèyàn tá máa lọ lè sábà mùsùlùmí òdodo tó bá ní tó ní problem yóò gbọ́dọ̀ bàbá aláwo lọ bàbá abọ̀rìṣà bàbá tí èsì muslim tọ̀wọ́n wà á fi èṣù yóò fi dá lóhùn yóò mú lọ́wọ́jú èṣù pé èṣù arákùnrin ní òun wá bàyọ̀ yóò sì fún láwọn ìṣiṣẹ́ àwọn kan tí wọ́n máa ṣe eléyìí tí èṣù là kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹnìkejì táwọn èèyàn tá máa lọ lè bá òun náà ni àwọn amẹ́bọ mọ́sílámù àwọn yẹn gangan là ń pè ní oníjàlábì olèjáfa tó kéwú ó jáde ọdún mẹ́rin ọ̀bọ̀dún mẹ́jọ kọ́dà ẹlòmíín jáde jámíà tí ó padà sí ìdíjàlábì yóò máa dáwọn èèyàn lóhùn pẹ̀lú àdúrà àti ìbọ̀rìṣà ó sì lè má kéwú kankan máa pè lálàájì ẹ̀bí kankan máa pè láàfa kò sì máa alif àti bá àwọn yóò máa dé fìlà wọn fún yóò máa bá tẹ̀síwá lọ́wọ́ òun náà máa dáwọn èèyàn lóhùn àwọn tá láwọn oníjàlábì mùsùlùmí ni wọn àmọ́ ìlànà àbọ̀rìṣà ni wọ́n ti ń dáwọn èèyàn lóhùn wọ́n wá sọ àwọn èèyàn lórí burúkú ní ayé ká tó jáde láyé níta àwọn èèyàn tó wá ń wá yẹn náà wọ́n padà wá nírí náà àwọn àpẹkẹta kọlọmọsàn fi gbogbo àwọn àfa dáadáa sínú wọn wọn náà làwọn ẹni rí tọjẹ pé wọ́n tọyàn sọ́nà ipe a eléyìí ni kò ṣe tọba ní sọ̀rọ̀ tọlọ ni a ṣe tànàbí ni a ṣe ni wọ́n a tún wá ṣàdúrà fún àwọn èèyàn nílànà rúkìá léyìí tó bá àti súnà mu tó bá pé àdánwò tó bọ́ ó ní bùkátà sí kan sí rúkìá fún oníjàlábì mùsùlùmí náà ní pẹ̀lá rẹ̀ àmọ́ bàbá délé rẹ̀ kò ní sí yàtọ̀ láàrin òun àti bàbá aláwo yóò ní tíra lélẹ̀ eléyìí ládùá yóò ní gaari tíra lélẹ̀ eléyìí ní àwọn àjò ìbọ̀rìṣà méjìdì náà ọmọ wa lò àní àkàyà sí fún ọ lẹ́yìn náà a tún fún ọ ní ọ̀sẹ̀ tó máa wẹ̀ lágò kan òru a fún ọ ní ìtò dèmọ́dì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa iṣẹ́ àwọn àfọ̀njálàbì kí ni iṣẹ́ náà tí wọ́n bá ti ń ṣe mọ́pẹ̀rẹ̀ láàfàmà mọ́sí pẹ̀rẹ̀ ààrẹ ní ẹni rèé mọ́ sì fi tó ń sin yẹn ti sínú islam àmàlù ní jálẹ̀bì níta àwọn jálẹ̀bì máa ń ṣe ń lo wa yìí tí gbogbo wa mọ̀ àtàwa tí ajáfa àtàwa tí àmọ́ náà dọ̀ wọn gbogbo àwọn ìlànà pé iṣẹ́ tí wọ́n máa ń ṣe ni oníjálẹ̀bì yóò jókòó yóò lòun dá wọn yẹn lóhùn wọ́n máa ń fún wọn lábàáyọ lórí àwọn ìṣòro wọn alákọ̀ọ́kọ́ òun náà ni pé gbogbo ẹni tí bá ti ń ṣoògùn owó fún yàn kìnnìyàn ẹ máa wẹ̀ kìnnìyàn ẹ máa lò ẹ máa bù jẹ ẹni bá ti ń sógun owó fún yàn oníjàlábí inna Allahu wa razzaq dhul quwwati al-matin òun lòun máa ń bùn yàn lówó kò sí nǹkan lérí ilẹ̀ ọlọ́run tí yẹn lè jẹ tó lè mú tó lè fi dolówó ọba jẹ́ pé oògùn owó ọba jẹ́ òótọ́ ni kò sẹ́ni tí ó tò sílẹ̀ Yorùbá níbi àfẹ́ràn oògùn owó dé àwọn lè máa mú àfa òun jálàbí àwọn náà ń ṣe sórí ìwọ tí wọn bá ti sògùn owó má pẹ̀lú ló ń jálàbí máa owó èso ń jálàbí ìwọ tó bá ti sògùn òun jálàbí ni torí pé ìmá sògùn owó ìbọ̀dìsá ni ẹlẹ́ẹ̀kejì kí ni máa sògùn tajà fáwọn èèyàn bẹ́ẹ̀ bá ti ṣe àwọ̀rò àfèrò ẹ̀yánu ayé ẹni bá ti ń ṣe ìfẹ́ jálàbí ni ń ṣe ọ̀fà dúalẹ̀ ń wà ipa yọ ipá àjẹ́ òní ka ojú burúkú òní wọ̀ sọ lẹ́yìn márùn sọ má dì àwa ni nítorí ní a máa ṣe yìí iṣẹ́ òní ó ṣe ó ní oògùn sọ́nù protection gbogbo ẹni tí bá ti ń sògùn sọ fún yàn yàtọ̀ sí kó fún yàn ládùúgbà pé ẹ lè ṣe oníjàlá bí wọ́n sì ń rówó burúkú mbẹ̀ owó tó ga wọ́n sọ yẹn di kèfèrí wọ́n tún gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni tó bá ti ní òun fọ́ ní kankan tó máa lò tó fẹ́ lágbègbè àmì iṣẹ́ oníjàlá bínú gbogbo ẹni tí máa ń sọ fún ọgbẹ́ ìfilẹ̀ ìfilẹ̀ akọ ọlọ́gbọ́n àdàlóró àgbẹ̀ nǹkan lé lọ́wọ́ tí wọ́n máa sìn àárán àárẹ̀ sí mọ́ wọ́rí wọ́n padà yọ ọkùn bí iṣẹ́ ìwọ́lọ́ padà jọ̀gá wọ́n sì rán nǹkan sí àárẹ̀ sí mú lóòótọ́ wọ́n gbé lọ sípítù kò sàn wọ́n lóògùn lóògùn kọ lọ oníjàlábí nù oníjàlábí òun náà nẹni tí máa ń pọ̀fọ̀ tí ń pín in táwọn bá wí fún ọgbọ́n lọ́gbọ́ngbọ́ táwọn bá wí fún lọ́gbàlọ́gbà máa ń gbà èyí tí gbogbo wa ti mọ̀ nílẹ̀ Yorùbá wọn ẹni bá ti ń pọ̀fọ̀ èṣù ní ń pè ẹni bá ń pe ayé èṣù ní ń pè ẹni bá ti ń pè nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run ẹbọ ní ń ṣe oníjàlábí nù yóò mọ̀ fọ̀ dáadáa yóò sì máa kọ́ yín mọ́ pẹ̀rẹ̀ rẹ̀ láàfáà mọ́ sì pẹ̀rẹ̀ ń wò máa o nítorí tó ń ṣe wọn ọba lọ́wọ́ ànábì ọlọ́run kan kò sáàfáà kan náà àwọn ènìyàn ọlọ́run náà àwọn sàhábà tí wọ́n ṣerú ẹ̀ tá máa ṣàfọ̀ṣẹ́ fáwọn èèyàn ipẹ̀ ẹgbà ẹ máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa fi rajà ẹ máa fi tajà pẹ̀tùpẹ̀tù olúgbòhùn ẹni bá ti ń ṣe ìǹtí jálàbì èyí aburú yìí náà ọ̀dọ̀ àwọn bàbá ológun náà wọ́n ti kọ́ o nítorí pé ọ̀rẹ́ náà ni wọ́n máa ń sọ̀rẹ́ wọ́n máa ń wára wọn lọ wọ́n jọ máa ń fúnra wọn kan ni gbogbo ẹni máa ti ń gbé ìpèsè sí ìrìtà mẹ́ta ìgbà kìíní ìfun ajá ni ìfun ẹran ni ẹ̀kọ́ ni owó ẹyọ pẹ̀lú epo ẹ wá lọ lè gbèsè ìrìtà mẹ́ta aláàrẹ ọ̀la àlàáfíà olòṣì ó dolówó ẹni èyí wá kéré bíi pé wọ́n yọ yín kó ní Islam. nínú àwọn iṣẹ́ oúnjẹ làbí òun náà ní ká máa ní àwọn ó fún yín ní oògùn sọ̀yè yàtọ̀ sádùá pé bẹ́ẹ̀ bá ti ń lò ẹ máa ní mà oúnjẹ làbí nù. nínú àwọn iṣẹ́ àwọn fún oníjẹ làbí òun náà ní máa sọ̀gùn fẹ́ fún ọkọ àtìyàwó àbá àwọn àfẹ́sọ́nà tó ń fẹ́ fẹ́ra wọn ká máa sọ̀gùn fẹ́ sáàrin ọ̀gá àtọ̀mọṣẹ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ní inna rúkọ wata máa ìmọ̀ wàtí wà lẹ́ta shirk anabi ní kẹ́ máa pè àwọn èso kẹ́ sì máa dè nǹkan mára kẹ́ máa sọ̀gùn fẹ́ ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ni torí èso ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ibi kọ́ bá wọn ṣiṣẹ́ fẹ́ yẹn ogun fẹ́ àfa àlèmáàmù tí bá ti ń ṣe àwọn jálà bínú ẹ̀sà fún wọn sírù tafriqi ìyàwó tí wọ́n máa ń yọ ọkọ àtìyàwó ti sọ ní Al-Qur'ani pé àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kẹfẹ́ rí làwọn yẹn fayata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji ọlọ́ni gbogbo àwọn tí wọ́n máa ń ya ọkọ àtaya àwọn ìyẹn wọ́n ti kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn kèfèrí àwọn jẹ́ èṣù àwọn àdìjànú èṣù àwọn ni wọ́n kọ́ wọn ní nǹkan tán fi ń ya ọkọ àtaya ẹni bá ti sì fìrà kú àwọn jálà bínú tọ nílẹ̀ Yorùbá yìí ẹ wá kó àfọ ọgọ́rùn kalẹ̀ tipátipá lẹ́ẹ̀fẹ̀rí ogún tí ọmọ sí táwọn wí nílẹ̀ Yorùbá yìí táwa wà kéèyàn máa sọ fáwọn èèyàn pé òun máa tí ó ṣẹlẹ̀ òun ó sọ tí ó ṣẹlẹ̀ fún yín nínú ayé yín òun máa ń wusẹ́ káfọ́ ọmọ yanu kó òun wusẹ́ ipò kọ́kọ́ wusẹ́ lásán wọ́n ti pọ́kọ́ ẹ̀rẹ́ ní islam ogbé rẹ̀ sẹ́dí àga ọlọ́run oníwọ̀ mọ̀tọ́lọ̀ mọ̀mọ́ alimul ghaibi wa shahada lọ́lọ́ ọba tó mọ̀tọ́ pamọ́tọ́ mọ̀tọ́ hàn wọn náà wà ní wọn náà mà ọwá ń dafa ọwá ń tẹ̀yẹ̀ bẹ̀ ọmọ pọ̀ ń dafa nù ọwá ní ìwọ mọ̀ tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn ipò ẹ̀ máa bọ̀ wá ní sọ tí ó ṣẹlẹ̀ sí àkọsẹ̀jáyé yìí mọ̀ mọ́ ní tí ó ṣẹlẹ̀ ní ọdún 2021 èmi mà Ah, ọmọ lọ sọ fún wa ní two thousand and twenty pé corona ó wáyé ọmọ náà ti sọ yẹn gbọ̀n ẹni bá ń sọ pé ẹ wá wọṣẹ́ ọ̀daràn ni ìṣẹ̀jálà bínú gbóòrò tá máa fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tá máa fi ń sọ àwọn èèyàn di kèfèrí ọlọ́wọ́n bá ní wọ́n máa tẹ́lẹ̀ rí nafsun mada tẹ́kisì bùkádà ọlọ́wọ́n bá ní ẹ̀mí kan ọmọ tí yóò ṣẹlẹ̀ lọ́la tí wọn gangan ó ṣe lọ́la ọlọ́run ti ní má parọ́ ọmọ kọ̀kọ̀ òpùrọ́ ni òun náà sì mà èèyàn ń wọ́ ọmọ ọwọ́ sọ́dọ̀ rẹ̀ oníkọ́ máa pa díẹ̀ àwọn jálá bínú sáàdìẹ làápọn ni àbá máa bẹ̀yà lọ wọ́n máa ṣe sójú fáwọn èèyàn kíní ìlọlẹ̀ ń lò bọ́bá tó fi ń pajú ọ tètè rọ́kọ ọya ẹ̀sìn fọmọ́tò ẹ̀dẹ̀lẹ̀ ìṣeré ilẹ̀ tẹ́fẹ́ ta ẹ̀ tètè rí ta ọ̀pá àtòkùn yóò sì máa dàbí ejò gẹ́gẹ́ bí àwọn ológun faraon tí wọ́n sọ ọ̀pá àti okùn dé jò kì í sì ṣe jò ó sì ń jọ ejò gbogbo àwọn tó wà ń bẹ ejò ni wọ́n rí ọ̀tọ̀ ni tó wà nílẹ̀ tó ń tá máa rí gbogbo àwọn ìṣújú báyìí ni wọ́n ń pè ní ìdán eh, nínú ogun gbogbo àwọn tí wọ́n ń ṣe léyìí oúnjẹ làbínú èṣù ni wọ́n ràn eh, tí wọ́n máa beautify nǹkan tí ọ̀dà lójú àwọn èèyàn kálíbà rọ̀pọ̀tà bọ́rọ̀ bá wá rí báyìí jama àdéhùn ọlọ́run sí fún gbogbo àwọn ológun àwọn jálàbí táwí ọlọ́run ni wà láàyò fúnlẹ̀ òsáhírò àìtó àtà ọlọ́run bá ní gbogbo ọ̀nà tán bá ń gbà ṣe jálàbí wọn tí wọ́n ń gbà ṣe ìṣègùn wọn tí wọ́n papọ̀ mẹ́sù ọlọ́run bá ní wọn ò ní jèrè gbogbo wọn bá dé gbogbo ọ̀nà tó bá wù kán gbà ọlọ́run ni wọn ò ní jèrè bọ́rọ̀ bá wá rí báyìí wọ́n fún yín ládùn àtẹ́ máa ṣe ìlẹ́yìn náà wọ́n ṣe rúkẹ́yà fún yín tí ọ̀rọ̀ yín bá ní bùkátà ṣe rúkẹ́yà pẹ̀lú ìyọ̀ǹda títí ọlọ́run ọba wa tó bá wà di ijọ́ mẹ́jọ pé àwọn abẹ́rẹ̀ abẹ́rẹ̀ láti máa mú àdánwò kọ̀ọ̀kan wá àwọn ẹni eré tí wọ́n ti nílò àdánwò náà nínú àwọn tó ti ṣáájú tọ́lọ́wọ́n bá aláà padà mú kó fún wọn ní tọ́lọ́wọ́n bá aláà ní kí wọ́n ṣe tádánwò náà fi kó ẹ̀wọ̀n ìyá mi á ṣàlàyé fún yín kẹ́ ẹ máa ṣe é nítorí pé ọlọ́wọ́n bọ̀ fàdánwò kan sílé ayé àfikọ́ lọ́wọ́n fi àbáyọ rẹ̀ síbẹ̀ fún wa amútira wà dání ìsúnilẹ̀ muslim ìbẹ̀ láti máa júwe àwọn kan tá a máa ṣe wọ́n ń pè ní citadel kára a máa júwe ibi tó wà a sì máa júwe àdúà tá a máa ṣe fún ìṣòro kọ̀ọ̀kan nínú sẹ̀mí ara ẹni bẹ́ẹ̀ bá ti gbàgbọ́ pẹ̀lú ẹ̀ bùkátà òbíyá àdúrà gbà èèyàn sì ní dìkẹ́ fèrè lábẹ́ ẹ̀sìn wa èèyàn lè bọ́ lọ́wọ́ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọdé àwọn ọ̀nà kátó wọlé jẹ́nà mo sì jẹ́ àwọn ọ̀nà gbére wọ́n sì wá lẹ́lẹ́bọ́ kátó kùn lé ayé ìṣòro wa kọ́lọ́mọ́sábà wa mú lọ wasalaamu alaykum wa